àlejò mi láti gbàtẹ́ ti bẹ̀rẹ̀ sinimá àti tó bi eré àgbéléwò mélòó ló ti jáde ní orúkọ yín pé production yín ni. lórúkọ mi four. mẹ́rin láti gbàtẹ́ ti wá ṣe mẹ́rẹ̀ẹ̀rin yẹn kí la máa sọ wípé ó jẹ́ ohun ìwúrí fún yín láti tún tẹ̀síwájú nínú iṣẹ́ yìí. a ṣe rí ohun ìwúrí àkọ́kọ́ ni pé tèmi ṣe wà á lé nígbà yẹn tí máa wọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ sinimá àwọn tọ́jọ́ ga mi máa appreciate wọn tí mi máa ń dùn hmm. ó wá ohun ìwúrí tí ó kọ́kọ́ já kọ̀kọ́ fún mi ni pé èmi náà wà dẹni táwọn èèyàn ń wò tó ń hmm. appreciate ǹdẹ táwọn èèyàn ń pè from every part of the world tó ń pè pé àá láìkí fíìmù àwọn tí mo tiẹ̀ ever lérò kí mo tiẹ̀ lè ever meet tẹ́kí tí bá dẹ̀ wà ní Mr. Ah, Jamal amọ̀ ah, ẹ́ rí aṣekínìkan kìnìkan ẹ mọ̀ even if you don't have money yet or even if money is not is not really coming tó ṣe yẹ kó máa wọlé but please if you are doing something and people are appreciating it ẹ mọ kórè yàn máa wọn ní pé inú dídùn ló máa mú yá so the fact pé mò ń ṣe sinimá mò ti ṣe kan ní káwọn èèyàn wò kan níyà ah, fíìmù òṣìwò ló ṣe ọ̀bọ̀n yẹn ò ṣe fíìmù tó ṣe kíníkan kíníkan mo dúpẹ́ pé Ọlọ́run fún mi ṣe ó dẹ̀ ṣèlérí fún mi pé wọ́n á máa fún mi ṣe lọ mm. so yẹn lásán pé àwọn èèyàn appreciate mi ó ti tó mi. Hmm. nínú gbogbo iṣẹ́ tẹ́ ẹ ti ń ṣe yìí ẹ wo lẹ máa sọ wípé ó jẹ́ èyí tó eh, ego too much money problems are to spend it. mo dúpẹ́ pé mo ṣe fíìmù tí mákẹ́tà tó ta dídí sọ fún mi for the very first time tí mo ṣe fíìmù tí mákẹ́tà sọ fún mi pé your movie was well accepted wípé ó dẹ̀ tàn which is Jamal epsilon production wọ́n dìde fẹ̀nà ara wọn sọ fún mi pé my movie was well accepted. ẹ̀yin èèyàn wa lórí ètò sinimá mẹ́wàá tó dáńgájá ẹ ti gbọ́ nìyẹn pé Mr Azeez Jamiu wọ́n ní Jamal yẹn fúnra wọn fún gangan táwọn ń ṣe yẹn tí gbogbo yín tẹ́wọ́ gbà òun náà ló ṣí àwọn ilẹ̀kùn tí àwọn ò ronú sí òun ló ṣí fáwọn.